الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أدعوك فون الله أبا ìkẹ́ àti kẹ̀kẹ́ ọlọ́ba níbi Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ba ara lé àwọn sábẹ́rẹ́ àti gbogbo àwọn tó wà ní ẹ̀kọ́ sì tóbi di ọjọ́ ẹ̀san eléyìí òun ni àwọn ọ̀rọ̀ èyí tó pé a fẹ́ máa fi kọ́ra wa bóòlù ti yẹ kéèyàn ṣe hajj bóòlù ti yẹ kéèyàn ṣe umrah pẹ̀lú tírà ọlọ́run ọba àti sunna nẹ́bì àti ọ̀rọ̀ àwọn sálàfù wa tí wọ́n ti lọ ní àwọn sàbẹ́ ànẹ́bì wa Muhammad sallallahu alayhi wa sallam ihun tí kọ́kọ́ ti ṣáájú fún wa kó tó di pé màá wọnú hajj tàbí umrah òun náà ni nẹ̀sọ́ ihò bayna yaday il hajj àwọn ìṣítí tó pàtàkì tó yẹ kéèyàn gbọ́ alákọ̀ọ́kọ́ ẹni yóò tí ó bá jẹ́ alálàájì ó bẹ̀rù ọlọ́run an yattaqiya rabbah kọ́páyọ̀ ọlọ́run ọba rẹ̀ ọ̀yá orísun tó ọkọ́ tẹ̀ ho an la yaqa fi ma harama Allahu alayhi irú ẹni bẹ́ẹ̀ ohun tí ó dáa fún náà ni pé gbogbo ohun tó bá jẹ́ má sí ọlọ́run kó jìnà sí má sí ọlọ́run kí irú ẹni bẹ́ẹ̀ kó jìnà sí ẹni tí ó bá sí hajj kò gbọ́dọ̀ máa mutí o ẹni tí ó bá sí hajj wọ́n gbọ́dọ̀ fi ọtí lẹ̀ wọ́n gbọ́dọ̀ fàgbèrè lẹ̀ ọ gbọdọ fi olè lẹ, ọ gbọdọ fi gbọ́múlé láńtà lẹ̀ gbogbo àwọn ẹsẹ kàbìtìkàbìtì yìí tó bá jẹ́ pé bá ń rọ́lù tẹ́lẹ̀ alálàájì gbọ́dọ̀ pa á tì pátápátá kọ́lọ́n bó lè bá àgbájì lọ́wọ́ rẹ̀ kọ́dà bọ́ bá dé kò gbọ́dọ̀ dé díẹ̀ mọ́ torí pé ọlọ́run bá sọ fún wa ọlọ́run bá ní pé alẹ́ hajj ashhuru ma'lumat ẹ̀rí hajj àwọn oṣù tó ṣe pé a ti mọ̀ ní àwọn máa ń ṣe é òun náà ni ìmúra sílẹ̀ láti dòlẹ̀ kọ́ àdá wàdòlẹ̀ hijjá wọlé muharram oṣù kọkànlá oṣù kejìlá àtúnṣù kéní láàrin rẹ̀ ni ọ̀rọ̀ hajj wà gẹ́gẹ́ báwọn olùmọ̀ sọ ọlọ́run bá ní pé fọmọ ń fọ́rọ̀dọ̀ fi hinna lè hajj ẹni yòówù tọ́lọ́run bá bá ṣe hajj lọ́rùn èèyàn fún kíkọ́ lọ wàhálà rọ́fàṣà kọ́ máa sọ̀sọ̀ kú o wàhálà fòṣù kọ̀ kọ́ máa wúwa ọkàn líle o wala jidala fil hajj kó sì má máa ṣe fàǹfà níbi hajj rẹ̀ ilé ìlarí la fi ń ṣàlàyé fún wa pé gbogbo ẹ̀ṣẹ̀ ní kápàtì ẹni wọn bá fẹ́ ọba fẹ́ ṣe hajj tó ìfẹ́ jẹ́ kọjá hajj àtẹ́wọ́gbà òun sọ ọlọ́run bá sọ fún wa nínú ọ̀kan náà rẹ̀ ó ní pé mo ní hajj ẹni yóò tó bá ṣe hajj falam yarufuf irú ẹni bẹ́ẹ̀ kò sọsọkúsọ falam yafsuq irú ẹni bẹ́ẹ̀ kò wọ́ ọkàn líle mo gbógbẹ̀ ní ọmọ ní mo sìgá àtàwọn ìwà tó le tó le tó le tó le mìíràn rọ́jà mi ń dùnú bì í kàyọ́ mi wọlé dẹ́tì ọmọ irú ẹni bẹ́ẹ̀ yọ sẹ́rí débi pé nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ìṣẹ́rí tí ọba sẹ́rí yọ dà gẹ́gẹ́ ọmọ tá a ṣẹ̀ bí ni gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ pátá àti kékeré àti láńlá gbogbo ẹ̀wọ̀n bá parẹ́ eléyìí àdìsí yìí la fi máa ń ṣàlàyé nípa pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátá tánibí máa ń sọ pé gbófò ọlá ọmọ kàkọ dàbí dáńbẹ gbogbo ẹ̀ṣẹ̀ ni wọ́n ṣàforíjì fún yẹn téèyàn bá ṣe hajj nìkan iná ló jẹ́ pé àtẹ̀ṣẹ̀ kékeré àtẹ̀ṣẹ̀ láńlá gbogbo ẹ̀ wọ́n parẹ́ àwọn yòókù rárá o àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké wọ́n parẹ́ ẹni yòówù tó bá rí pé ọba ẹni yóò ti bá ń ṣe kìyàmù láìl nítorí ìtọ́ ọlọ́run tó sì gbà fún wọn lẹ́sàn ànábì ní gbọ́ ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́sẹ́yìn àwọn olùmọ́ni pé kìí ṣe gbogbo ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kékeré ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó tún jẹ́ wa pé ájì gangan ni wọ́n bá rí i ṣe bó ti yẹ kó ṣe é irú ẹni bẹ́ẹ̀ àlùjẹ́nà ní bẹ fún yọ wà àlùjẹ́nà ẹ̀bù ń sọ ọlọ́run bá ti sọ báyìí pé alhajjul mabrur laysa lahu illa al ṣe rí kéèyàn orí àjì ṣe dáadáa kò sí ẹ̀sìn kankan fún tayọ pé kéèyàn wọ àlùjẹ́nà ẹni pé àlùjẹ́nà ti wà ńlẹ̀ fún ohun tí ọ̀wá ni fi ba àlùjẹ́nà rẹ jẹ́ náà ni ọ̀ sọ́ra fún iná àwọn tí ò ní ba àlùjẹ́nà sí tí ò ní ba àlùjẹ́nà jẹ́ òun náà ni pé fàlàbùdà mínà tàdérí mímọ tó lè àbíhì báwọdùhùn lè já àlehìn àwùdọ̀lẹ̀ àlehìn a gbọ́dọ̀ sọ àwọn tó yẹ pé ní máa ń padà ba ájí àwọn èèyàn jẹ́ nítorí àìmọ̀kan wọn tàbí ìsọnù wọn tẹ́lẹ̀ ṣẹ̀sìn ọlọ́run èyí tó le jù òun náà ni alẹ́ ìṣòro kú bí lẹ́yìn tààlà ọmọ ìyá mi ìmọ̀gbọ́n gbapọ̀ mọ́ ọlọ́run ó lè bàjẹ́ àwọn alálàájì <laughs> wọ́n mọ̀rún gbapọ̀ mọ́ ọlọ́run o ọ̀kọ̀dọ̀rọ̀ àìnẹ̀kẹ́ sí rọ́n nínú ohun òun nẹ̀ fi ṣẹ́k ọ̀pọ̀lọpọ̀ àwọn alálàájì la tó ṣe pé wọ́n ń kó síbi ìmọ̀rún papọ̀ mọ́lọ́hún tí yẹn báyìí ti mọ̀rún papọ̀ mọ́lọ́hún ọkọ̀ lọ náwó dànù lásán wàhálà gẹ́gẹ́ bí alẹ́sẹ̀gọ́sà tó bẹ̀rẹ̀ rí la káwọn èèyàn máa wá agbára lọ bòmí yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run ẹlòmíì ní bàbá kan tó nílọ nílọ yóò dáhùn kílẹ̀ lè fún mi pé pé ń fi lọ rí ń fi bọ́ rí ẹlòmíì ìyá kan ní ọlọ́ọ̀bá ẹ̀dá kan bá mi wo sí mo lọ́nà àbí ńlọ́nà sẹ́yìn àjò mi dá àbí ọ̀dá ẹlòmíín sì ń bẹ tó ṣe pé chọ́ọ̀chì gan lòun ó gbà lọ́dọ̀ pásítọ̀ ẹlòmíín lọ́dọ̀ oníṣègùn ni ẹ dákun ẹ bá ń bẹ ọ̀pẹ̀lẹ̀ ẹ bá ń da ọ̀pẹ̀lẹ̀ ẹlẹ̀ ẹ bá ń bẹ falérè ìjẹ́ mo nírìn àjò la ilaha illallah alálàájì àti <laughs> nǹkan o mẹ́wàá ń bẹ àfa bí ẹ bá rí àwọn èèyàn tí wọ́n ń bá rí kọ́kọ́ wọn níbi iṣẹ́ ajé wọn èèyàn máa fi wọn rẹ́rìn ni pé ọ̀sẹ̀ àwa wo èsì owó tó tó báyìí ọ̀sẹ̀ àwa wo èsì owó tó báyìí ohun tá à ń wí ọjọ́ bí àwàdà ni o tí yẹn bá kó alálàájẹ ọgọ́rùn-ún jọ nílẹ̀ Yorùbá yìí èyí nu wọn ló kó sí ohun tí mo wí bẹ́ẹ̀ wọlé isti'anatu bil amwati min al anbiya was salihin àwọn èèyàn tún máa wá rẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ àwọn òkú yálà àwọn tó jáwọn ànẹ́bí ọlọ́run bàtà àwọn tó jáwọn ẹni eré ọmọ wálẹ̀ lọ́dọ̀ wọn ẹlòmíì ó lè máa pè wọ́n yá sí wàbí kọ́dẹ̀ yá Ibrahim Niyas yá Amadu Tijani Sheikh Amadu Tijani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yá ọmọ ọ̀lànà kádà kó wọ́n lọ kó wọ́n bọ́ọ̀rẹ̀ òun pe àwọn yín gáúsù èyí pé àwọn pé òun pé àwọn kútùbù kútùbù òun pé àwọn àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmíì yọkẹ̀dí lọ sàárẹ̀ àwọn ìyá rẹ̀ sàárẹ̀ àwọn òbí rẹ̀ ìyọba ti kú nu wọn pé tó ìyá mi wọ́n <laughs> padà ní ájì yóò jí ń lọ rí jẹ́ ń bọ̀ rí sùn lọ́rùn la ilaha illallah ọ̀dọ̀ ahùn min dunillah wọn máa wá pè Ọ máa pè àwọn òkú <laughs> ti bàjẹ́ ẹlòmíín bẹ́ẹ̀ wàlẹ́hìlfù bíhìm tààzímà láhùn ẹlòmí ọmọ àfi wọn búra òun ah! fi yín búra tọ́bẹ̀ jẹ́ pé òun bá lọ òun bá dé àwọn jọ yín lójú ọ̀yẹ̀tìlógbó nàbí dálẹ́ka yọ máa béèrè lọ́wọ́ wọn pé ẹ̀dákùnjẹ́ wọn lọ ájì ẹ̀dákùnjẹ́ wọn lọ rè ẹ̀dákùnjẹ́ wọn wọ́n rà táwa náà sí mọ̀tọ́lọ́wọ́n bá sọ báyìí pé làyín àṣọ́kà ó dojú ẹ̀kọ́ Muhammad sallallahu alaihi ọlọ́run bá ní pé lẹ́yìn náà ṣọ́ọ̀tà tí ìyá níbi báyìí lọ mórú ń papọ̀ mọ́lọ́run ẹ̀yà àbàtọ́ nà àmọ̀ lòkè gbogbo sẹ́kẹ̀ tí wọ́n bàjẹ́ Allahu akbar Allahu akbar ìyẹn yẹn mi hmm. gbogbo ohun tí ọba mú wa mórú ń papọ̀ mọ́lọ́run eléyìí àti para ni ọgbọ́dọ̀ ló wà lálàájì eléyìí tọ́lá gbẹ́mì ọwọ́ làásán láti gbà èèwọ̀ ni o má ìgbà o má ìgbà wọ́n nìkan lájì tọ́ sínú àwọn fámílì rẹ̀ ó máa di pé bóyá wọ́n máa rìn jùmọ̀ agbẹ́rẹ́ kan bẹ tó sà á ságbárí tàbí kan bẹ tó sà sẹ́yìn ọrùn tàbí ọ̀sà sígbáyà tàbí ọ̀sà yípa ọwọ́ tàbí ọ̀sà síbàdí tàbí ọ̀sà sí ọrùn ẹsẹ̀ gbogbo wọn ọ̀sàgbẹ́rẹ́ nítorí pọ́ọ̀lù àjì jìnnà sí o <laughs> ọmọ ìyá mi bíbẹ̀ ẹ̀kọ́ kéèyàn má fowó ṣòfò lásán ṣàánú wa o ọlọ́run wa mọ iye àwọn alálàájì tó kó sí gbogbo ohun tá a wí yìí ní yàbọ̀ tẹ́lómi bá tú ẹrù ẹ̀ báyìí ha ha hadis wala haraj ọ̀pọ̀lọpọ̀ wọn máa kó dànù kó nínú ẹrù rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa kó dànù láwọn oògùn burúkú tẹ́lómi lọ́wọ́ ti gbà ní bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n ní wọ́n máa fi fọ́kọ ni jìnà sí o jìnà sí o bẹ́ẹ̀ nínú ọ̀rẹ́ lẹ́ẹ̀kejì òun ni pé àwọn mi ń bẹ̀ hajj tí wọ́n gan gan ni wọ́n kẹ̀lé sọ fún wọn ni pé àwọn ọmọ ṣe ní ájì gẹ́gẹ́ wọ́n kẹ̀lé ní ọlọ́ọ̀sẹ̀ ní ájì wọ́n lè sọ fẹ́ lómi pé ha ìjọ tí ájì bá kọ́kọ́ bẹ̀rẹ̀ gbàrà wá tí àwọn kẹsẹ́ jọ ń lọ yìí jọ ní ní kò súnmọ́ ah, ájì ti bàjẹ́ ẹ̀wọ̀n ọmọ láti jẹ́ ẹ̀rí lójó táwọn yẹn bá ń gàràfà gbàrà báyìí táwọn yẹn ń gàràfà ẹ̀yà ìgbé òun jọ ní ọgbọ́dọ̀ wọ́n ó kẹwàá bíi tẹ́ẹ̀dì ṣeré ọmọ ah A'udhu billahi minash shaitani rajim ájì ti bàjẹ́ ájì ti bàjẹ́ ìyẹn tó wá wà níbi táwọn èèyàn ti ń bẹ lọ́hùn tó ẹ kí wọ́n ní ọbẹ̀ lọ́hùn ọba jẹ́jẹ́ ọlọ́run ọba ọdọ lóhùn tó ń fẹ́ òtún lọ ṣe má ṣe ọlọ́run níbẹ̀ bákan náà inú nǹkan táwọn èèyàn tó máa ń ṣe òun náà ni tazayyunu ba'duhum bi halqi lihya ẹlòmíín bẹ torí pé ń lọ hajj yọba lọ farugbọn yọ farugbọn tí wọn mọ kànga tí wọn máa dẹkọ lóló Eh, fa innahu fisqa ìwà àbàjẹ́ ni o ìwà àbàjẹ́ ni o kódà èyàn tó wá yapa èyàn yapa àṣà wa Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ọ̀kadà àwọn ẹlòmíì máa ń ṣe tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ ṣáájì láwọn ọkùnrin ẹlòmíì yóò jẹ́ nìkan tí ó wò pé ohun tí ń bẹ lórí ẹ̀mí òun ni pé wọ́n kẹ́yìn ìkẹ́yìn tábà tẹ̀ ń sọ pé kò burú fóbìnrin ó burú fọkùnrin bàjẹ́ ní góòdì ni tàbí ní fàdákà èèwọ̀ ni ọkùnrin gbọ́dọ̀ lò ó takhtumu rijalu biddahabi fa innahu muharram takhtumu rijali biddahabi fa innahu haram kóbìnrin ó jẹ́ pé àkọ́kùnrin ó jẹ́ pé yóò lo gold èèwọ̀ ni o la siyama man kana minhu min an-naw'i bi khatamil khitbah pàápàá jùlọ ẹlòmíì tó fẹ́ ṣe hajj ó sì lo òkà àgbéyàwó lọ́wọ́ èèwọ̀ ni ò gbọ́dọ̀ lò ó kì í ṣe hajj rẹ̀ èèwọ̀ ni ó èèwọ̀ ni ó torí pé èèyàn fi kọ́ sí àwọn ọ̀nà sọ̀rọ̀ ni ẹlòmíì máa mú wá ní wáàsí yóò máa mú wá lápẹẹrẹ gbèsè bí arákùnrin kan wá béèrè nípa pé sànẹ́bí sọ pé sọ́ọ̀fẹ́ tó lóun kí ló ní òun ò ní kankan kódà òkà ń kọ́ tó lóun ò ní yọ̀ọ̀bà máa fi lé ìnìṣẹ́rí sẹ́rí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n dẹ̀ bá ń là kà ṣé rí mẹ́mẹ́ ọlọ́run ọ̀làsọ òun ò ní kankan wọn dà ló ń sí ọlọ́run bá sọ kó dàkóso òka tí yẹn tiẹ̀ máa ń fi sọ́wọ́ ó tún lóhun ò ní ọba tẹ̀sán pé òun ní jọ́ nìkan ẹni àhálọ́ lọ́wọ́ mi bá ti máa lò lẹ́rìí kò sẹ́rìí mi ká lóòka o mùsùlùmí lóòka dorí bọ́ fẹ́ẹ́ sì gbéyàwó tọba wa lọ kó sírò yẹn tí pé ìyàwó olóòka ló ṣe má ìlú lọ ajé o bíbẹ̀ kọ́ <laughs> ọmọ ìyá mi ó ti wọ ohun tí ò yẹ kó wọ̀ ó ti lọ ohun tí ó yẹ kó wọ̀ so bákan náà nínú nǹkan tó yẹ pé a tún gbọ́dọ̀ fún òun náà ni pé hajj wa ta a fẹ́ ṣe a gbọ́dọ̀ mọ̀ pé ọlọ́run bá fún a gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé àníyàn wa àníyàn ṣe wa ká jìnà sí ká má fi ṣe bọ́ kọ́kẹ́ dèrè pamọ́ wà lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́hùn kọ́lọ́hùn bàbá ọlá ọlọ́run bàbá ẹlẹ́kọ́ kó fi àlùbáríkà sí ajé wọn àwọn tá a ti ṣe àtàwọn tí ó ṣe lọ́dún yìí àtàwọn tá a tún padà máa ṣe ọlọ́run bá kó fi àlùbáríkà sí ajé ẹnìkan ká wa eléyìí láti tẹ̀síwájú náà kó tó di pé a tún máa sọ àwọn nǹkan míì èyí tó bá tún yẹ. assalamu wa rahmatullahi wa barakatuh.